الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله ما زلنا نوصل الحديث حيث انتهينا في لقائنا الماضية أولى الدروس وعبر في هجرة في رهلة هجرة محمد صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المناورة وفي لقائنا السابق تكلمنا حول هذا المفعول الذي عاقد بكلمة الهجرة الهجرة من معنيها اللغوية الأولى الترك والثانية الانتقال من مكان إلى مكان وكذلك استدلنا ما جاء من حديث رسول الله صلى الله عليه وسلم حيث قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه ونهى عباد الله وقد قال نبينا صلى الله عليه وسلم من الحديث الصحيح حيث قال لا هجرة بعد الفتح ولكن الجهاد والنية عباد الله وما زلنا وتكلمنا أولى باب الدروس المستفاد أنا هؤلاء المهاجرون الأولون كانوا هاجروا المعاصي والذنوب قبل تركهم المكان وبعد ذلك استطاع بهم أن ينتقل من دار الكفر إلى دار الإسلام إذا إذا قلنا نريد أن نتهدى بهم لا بد لنا أن نترك المعاصي والذنوب إلى الطاعة والاستسلام لأوامر الله ونواهيه ثم تكلمنا وذكرنا الدروس الأول من دروس من دروس الهجرة وهي التضحية الذي ظهر من حركات ومن إضافات ومن معاني التي تضر بها أبو بكر الصديق رضي الله عنه حين هاجر مع النبي صلى الله عليه وسلم وقلنا على أبا بكر الصديق رضي الله عنه كان ضاع بما من مملكته من ماله ونفسه وعاله لذلك ما من أصحاب رسول الله صلى الله عليه وسلم وذكر عنه النبي ما من نبي إلا وقد أبى ما كان عليه من الإسلام إلا أبا بكر الصديق كان أبا بكر الأولى الثابت في الإسلام إذا يستحب أن يكون خليفة لرسول الله وهو ثاني الاثنين الذي هاجر مع النبي صلى الله عليه وسلم من مكة المكرمة إلى نبي المناورة حيث أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر العظيم lẹ́yìn ìgbà tí a ń bá ọpẹ́ fún Allah subhanahu ọba tí kàkà sọ́mà àtìlẹ̀ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà lọ́ba tó dẹ́nu èmi àti yín sí láti jẹ ẹjọ́ yìí ìṣẹ́kù wa lórí rẹ̀ èmi àti ẹjọ́ yìí pé àmọ́ẹ̀nà ni ìṣẹ́kù èmi àti yín lórí rẹ̀ ẹjọ́ yìí pé àgbáwò náà ní fún wa torí pọ́ máa láti nínú ọ̀nà tá a lè gbà lọ àsìkò àtàwọn ọjọ́ ayé eléyìí tá a gbọ́dọ̀ máa gbà tá a gbọ́dọ̀ máa ronú nípa ẹ̀ tá a ti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ṣoṣo ó jẹ́ kò rí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ la bàbá nẹ́bùwà Muhammad ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́kùn máa bá ẹrú tí ọlọ́run ṣe òṣìṣẹ́ rẹ̀ sínú àtọ̀lọ̀ máa ìtẹ̀láṣẹ ọlọ́run ó dọ́wọ́ wa gbogbo ẹni tọ́lọ̀ ń bá wọ̀ lọ́rọ̀ tó tó máa táyọ̀ ọba dẹ́dà ní kọ́ọ̀kọ̀ àti gbangba àdéhùn ọlọ́run ní gbóhùn lábàáyọ torí Allah wa ta'ala ó fi di ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú al-Qur'an nígbà tó sọ fún anábíwá Muhammad kí àtọ̀lọ́ máa bá ó ní ẹni ó lè nínú wa kódà tó bá ti lè àdéhùn ọlọ́run ló pé ìyẹ́jẹ́ aláwùmá ọ̀rọ̀jà òun máa fún lábàáyọ nínú gbogbo ìdójúkọ rẹ̀ ajẹ́pẹ̀mí àtẹ̀yìn ń bá bùkátà lásìkò yìí

wàyà gbé ó sì gbọdọ̀ sí sùúrù pẹ̀lú ẹ̀ fa iná wà ó dábàjẹ́ aláàtẹ̀rí ẹ̀ láàyè ní ajọ́rọ̀ lọ́sìnì ọba adẹ́ta ti wúra láre ìgbìyànjú gbogbo ẹni bá ṣe dáadáa ajẹ́pẹ́ ń tẹ́ǹpẹ̀ ní dáadáa onáníṣẹ́ láṣẹ ọlọ́run táàbá ti fẹ́ tí gbìyànjú wọ́n ráre ẹ̀já máa pààyàn ọlọ́run káàdì sí sùúrù pẹ̀lú ẹ̀ àtẹ àtẹmí àtẹyìn mẹ́ta fi ṣúwá lọ́sàn-án ní ìjẹjọ àkòrí ọ̀rọ̀ tá a ti bára wa sọ̀rọ̀ onífàbọ̀ nípa ìrìn àjò àmẹ́bùwà Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́kùnmábá láti Mẹ́kà lọ sí Mẹ́dínà eléyìí tó bí ìjẹ́rà kàlẹ́ndà eléyìí pàṣẹ tó di mọ́kànlá lónìí. àríkẹ́lẹ́dẹ̀ ẹjọ́ apàṣẹ ìtura ìṣepọ̀ tó bá ti dọ́ àlàǹfà ó dà àtẹ́gbà rẹ̀ tó bá ti dọ́ àlàmísì tí ó máa jẹ yàrá àṣùrọ̀ ìyẹn ní jọ́kẹ̀wá nínú oṣù nínú oṣù Muharram oṣù àkọ́kọ́ tá a wà náà rẹ̀ àti ti rọrùn fún wa àwọn gba àná tó torí pé gbogbo ọ̀nà lápọ̀dọ̀ máa wá láti wá wá ojú rẹ ọba lórí bẹ abẹ́ wa ta'ala ọba tí máa nífẹ̀ẹ́ ẹrú tí máa sún ẹrú máa pẹ̀lú ọ̀nà tó wù tó gbà nínú àwọn ọ̀nà tó rọrùn láti rojú rẹ ọlọ́pàá ṣe rọrùn lórí àtẹ̀yẹ ẹ̀yìn ẹrú sìn ọlọ́run ọ̀rọ̀ ìjìlá kì sọ̀rọ̀ tá a lè parí we should not bother much about that area ìyẹn kọ́ ló gbọ́dọ̀ concern wa kò dàbí what the lesson forty eight yẹn ẹbí léèrè lórí báwo ni ṣe sí àwọn tó ṣáájú báwo ni ṣe sí àwọn a wà lónìí tó ṣáájú lo yẹn

tẹ́tìrì ẹ̀sìn wọn ni wọ́n gbé ká ẹ̀ríkà náà ti sọ̀rọ̀ mọ́ àrẹ̀ ọ̀sán àdìsí àfọwà ọlọ́run àtàkọ́ ó ní mọ̀nàhájàrà ẹni bá tẹ̀lé jíra ìlọ wọ́n ni wọ́n tún lè lọ sọ́tọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ti ṣe láì bá tó wò kó bá bẹnu wọn tó kọ́ rẹ̀ rẹ̀ ó bẹnu wọn kà wọ́n eléyìí tí wọ́n ajẹ́pẹ́ èmi àtẹ̀yìn ẹjẹ́ káwọ́ kí ló mú wọn ṣe é jíra yẹn báwo láǹfààní àti ṣe é láti àyè táwọn ẹ̀rọ sí mẹ̀dínà bó ṣe jẹ́pà mẹ́bọ̀ Muhammad ìṣe àtọ̀rọ̀ ọlọ́kùnrin bá ó ní ẹ lọ láàrin jíra tàbá àdàlùfàtọ̀ṣì kò sí jíra láti bàbá bá dáadáa ti sí mẹ́ta kí wọ́n ti eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ dúró lórí ẹ̀ ẹjọ́ ọ̀rọ̀ dáadáa àwa tá a bá fẹ́ ṣe ìjìlá lónìí a láti it's not for us that we need to move from one land or the other condition bá wà tí bá wà yẹn lè fi nìkan ẹlẹ́ẹ̀kejì eléyìí ká pé Nàìjíríà á lọ kí wọ́n pè ní jihad tí wọ́n fẹ́ torí báwọn èèyàn àtọ̀pọ̀lọpọ̀ alátìgbọ́ àtọ̀pọ̀lọpọ̀ tó jọ fẹ́ẹ̀kì wọ́n manipulate wọ́n misconcept àwọn èèyàn nípa polo al-jihad kí ni wọ́n tẹ̀lé jihad òun náà kéèyàn strike kéèyàn ti ká ó ṣe gbìyànjú gbogbo ẹni bá bẹ́ kọ́lé kí ni ọmọ ẹ̀ṣẹ̀ yóò ṣe gbìyànjú yóò lọ ralẹ̀ yóò ṣe wàhálà yóò kórè ẹ̀kẹ́jọ yóò wá sílẹ̀ yóò rarin kí lọ́mọ tí ń ṣe ó ṣe gbìyànjú tó bá tó wá gbìyànjú yóò ṣe fẹ́yìn gbogbo ẹni bá fẹ́ gba bí ṣe yóò lọ kẹ́kọ̀ọ́ yóò ṣe gbìyànjú yóò kọ̀wé àdúgbò kàwé àdúgbò sọ́wọ́ gbogbo ọmọ ẹni tí wọ́n ṣe kí ni wọ́n ṣe àti hà. wọ́n ń ṣe pa kì í ṣe ìjà ogun ara ìjagun kan eléyìí tí wọ́n ìsábà lọ sórí ẹ̀ òun náà ní ṣe hàdù yẹn kéwì ó tẹ̀ ní ara ìlókun ajẹ́pẹ́ lẹ́yìn bá ti padà bí padà òní òun tẹ̀tọ́ kì í sì sọ̀rọ̀ yẹn fún yẹn ó wá lọ fẹ́ kó mẹ́ta àbọ̀ fẹ́ kó nu rẹ̀ òun lọ mẹ́dínà tó kò yìí rárá wà láti òun náà ní pé èmi náà fẹ́ ẹ̀mí nínú a bá gbọ́dọ̀ ṣe bá bùkátà lórí ẹ̀kí fẹ́ kó lórí ẹ̀ òun náà ní báwo tó bá bẹ́ẹ̀ wa lọ́wọ́ báwo sọ àbàtà ẹ̀mẹ́tẹ̀ká gbàgbé lọ́mìyàtúlẹ̀ ilé ilé islam amújàmúwádà lẹ́kọ̀ọ́ islam òde áfíríkà wa mùjáàrọ̀ lẹ́kọ̀ọ́ yìí sẹ́nu ọ̀rọ̀ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dájẹ̀ sí à àwọn kan ni wọ́n sacrifice wọ́n fi lé pọ̀nà àdẹ́lẹ̀ ẹni wọ́n ọtí wéwu ẹ̀mí jẹ́ lórí ẹ̀ ajẹ́ àníyà a ti gbọ́dọ̀ láàrin gbogbo ọ̀gbà tọ́lọ̀ ọba aláàbá kọ́dà láti gbẹ́ni náà ṣèjìyànjú gbẹ̀sìn òra eléyìí jẹ́ lò kẹ̀kẹ́ tá a gbọ́dọ̀ gbọ́yé nínú tí àwa mẹ́nubà tá a dó lórí ẹ̀yìn ìjẹ̀jọ́ wípé inú ẹ̀kọ́ tá a lè jẹ́ káwọn ọmọ kọ́ yàtọ̀ sí math math ó dànù tí ń dẹ́rù bà wá báwọn tí wọ́n sẹlẹ̀bírẹ̀tì yìí jẹ́ra òun ti fún òun àti ní ìṣẹ́ ìdíra ìsìn January twenty. táwọn èèyàn wá bẹ́ẹ̀ pé ẹ wọ̀ lábẹ́ fẹ́ẹ̀sì o afẹ́ ṣe cross over ṣàkóso cross over. ìjọba has nothing to do about prayer point. You have still have something to do about Layla, night of, there's nothing called night of. The only night we have in Islam is Layla o Qadr. Only can I begin to rule Layla till Qadr, they rule here in Kami. Ọba Adọ́dá bẹ̀ ṣe bẹ̀ o clear rẹ̀ fún wa. Ó máa ó ṣàlàyé bí ó ṣàlàyé ọjọ́ yẹn, ó ṣàlàyé inú oṣù, ó bẹ̀ ṣàlàyé inú àwọn àsìkò lè wá sí ti lọ. Ìyẹn ń pàrọ̀ sí orí

Azuwali kọ́dùlá bí kọ́dùlá. Ìyẹn ni pé bí ìyẹ́ ó ti máa ń tẹ̀lé ọwọ́ ọ̀fà tí ìyẹn bá ta ọ̀fà. Kí ni yẹn ti yẹn tó máa ń fi sára ọ̀fà yẹn? Wọ́n ti máa ń tẹ̀lé ọwọ́ ọ̀fà. Bẹ́ẹ̀ ni ẹ ti máa tẹ̀lé wọn. Àtà àlàó dákàlù dúpẹ́ lùpì làdàkà jùmúrù. Bẹ́ẹ̀ni ní pé táwọn ti bèrè níbi tí ẹ̀jẹ̀ máa kọ́ tiwọn sí, táwọn ti pọnopọ́nọ́, táwọn ti kàpọ́ kọ́pì, bábà wọnú tàbílì làdàkà jùmúrù. Ó bẹ̀rẹ̀ inú rọ̀bẹ̀ ẹ̀gbọ́n táwọn bàbá sọ ni. Wọ́n ní pàmẹ́ àwọn olùhàmẹ̀ tẹ̀lé báwọn ó ní kọ̀mẹ́ntì àyẹ̀wò ni wà ní ọ̀sọ̀ọ̀rá tí àwọn yẹ̀wò dà tẹ̀lé àmẹ́bí kọ̀mẹ́ntì àti wá ní. ìyẹn túmọ̀ sí ní lónìí mùsùlùmí ìtòní láyé àmì kẹ̀kẹ́ tá a fẹ́ kọ́ ṣe bá a fẹ́ ṣe kó mọ́ àtẹ̀bíjọ kékeré bá a fẹ́ ṣe ìyàwó àtẹ̀bíjọ kékeré òkú òtẹ̀ ké sọ. bàbá fẹ́ sìnkú ń bàbá sìnkú tẹ́ tó tójú lówó àmì mójútó yẹ àwa fẹ́ ṣe òkú kẹ̀kẹ́ àádọ́tẹ̀ wa mọ́jọ́ àwa pàtẹ́ àwọn apẹta akọ́nà òkà àti kiri káàkiri ọba tó máa ń sọ eléyìí tí ò dá ìyẹn lágbọ́dọ̀ pẹ̀lú ara láti òkè lórí ọ̀rọ̀ pé ìyẹra ẹmẹ́jà ṣe bẹ́ẹ̀ ẹmẹ́jà ẹ̀kọ́ tó wà ń bẹ̀ láti pẹ̀lú ara jòkó ẹjẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀

tẹ̀lé mi àwọn èèyàn fẹ́ sacrifice nínú àwọn tí wọ́n fẹ́ gbìyànjú tí wọ́n tẹ̀mí wọ́n lẹ̀ torí kí ìdílé ayé rẹ̀ sọ̀tì ìdámẹ́lẹ̀ àkọ́kọ́ wọn lẹ́yìn àdẹ́gbọ̀ ọ̀bẹ̀ ẹ̀bẹ̀. Àlí ọmọ àbí tọ́lì bì ní rọ́bì tọ́lì. tọ́lì. A lè máa bóyìí méjì ìdí alákọ̀ọ́kọ́ ni wípé ó fẹ́ kamuflage torí pé àlàhárùbò kọjá à ogun jíjà èdè ni ó rọrùn pé kí wọ́n bá sọ mọ́tà tí ń sọ àmọ́ náà ni ọ̀rọ̀ á tún lórí ibùsùn mi alákọ̀ọ́kọ́ ni ìyẹn ni pé tí wọ́n tún máa rò pé mo sùn wá nílé ẹlẹ́ẹ̀kejì òun ni pé mo lánàá náà kan tí mo gbà lọ́wọ́ àwọn ará mọ́tà tó ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ dá padà fún wọn ìyẹn ni pé kọ́mọ́tì tó máa jáde tán wọ́n wà máa sọ pé Muhammad kẹrù wà lọ ẹwu ẹ̀sìn ẹwu ẹ̀sìn máa fẹ́ tètè rí lómi ìgbà tí pamọ́ àmọ́nà tó wà lọ́wọ́ rẹ̀ àmọ́nà ti tún dúró àmì ìní kẹrù ẹlẹ́rù lọ kí ní tètè rí àti ẹ gbogbo tí kèfèrí wọlé kàkèfèrí ọlọ́run kò kẹ́ ó gbọ́dọ̀ dábàá rẹ̀ ó gbọ́dọ̀ لا يجرمن a قوم على ألا تعدلوا أيدلوا هو أقرب للتقوى ما تكسي يقان سيئا بسريدة الزراء إيوان وعطوله رẹ̀ àmọ́ tó bá tẹ́tọ̀ rẹ̀ ni ó sì fún ẹ eléyìí ni pé àlé ọmọ àbí sọ́lẹ̀ rọ́bì aláwa ni ó mọ̀ ewu that was then ni Ìṣẹ́ ọ̀gá àti ọ̀bọ ni gẹ́gẹ́ bí ọ̀gá níbi ayé, ó wà lórí ìlú olójà fún onígbó, ìlú olójà fún oníkúkú. Àmọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀, ó ní màá dúró, ó dẹ̀ dúró bẹ́ẹ̀, àwọn kèfèrí mẹ́ta wọ́n ti kà mẹ́nu lé. Gẹ́gẹ́ wo bá ajẹ́ pé ó fẹ̀ mí rẹ̀ ṣe kí ni, ó fi yàtà lẹ́gbàá Mùhàmmá, àní kí wo tẹ̀lé, ó fẹ̀ ju káwọn ṣe kí ni, kí wo máa bẹ́, ó fi lóore ju káwọn máa bẹ́ lórí ayé lọ. Eléyìí ni Islam tọ́ba dára ń pè wá sí. Eléyìí ni Islam bá gbọ́dọ̀ máa eléyìí làṣeyọrí lọ́jọ́ ká fún wa níjẹ̀jọ́ wípé ẹ mẹ́jọ kí n wá nínú táàbù káàkà lórílẹ̀-èdè wa yìí to sustain a permanent peace to sustain the insecurity or over overcome the insecurity in our nation today we need certain people that are ready to sacrifice their life. torí pé ọlọ́dẹ ń bẹ̀ ikú tí wọ́n fojú wẹ̀ ní owó ní ìsàmúlò. ọ̀rọ̀ wàhálà orílẹ̀-èdè wa ìtújọ́ mẹ́rin wa nìkan ọ́ọ̀tì ìta áfíríkà nìkan ẹlọ gbogbo ayé ni tí wọ́n ti ń jà wọn lógun rẹ̀ the same scenario ni ajẹ́rí pé tá a bá fẹ́ tọ́ọ̀kù rẹ̀ tí wọ́n ti ṣe pé wọ́n máa bá yọ ọdún àtẹ̀mọ́tò kan dáadáa wọn bá dẹ́kun rẹ̀ ẹ lọ sí Libya kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ lọ sí Iraq kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ lọ sí Afghanistan kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ lọ sí Syria Damascus kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ the same scenario the same scenario láti sọ fún ẹ pé ẹ má jáwé ìwọ́n kí ẹ̀sìn wáyé kọ́mọ́tà títí sí ìtara rẹ̀ kọ́mọ́tà títí rẹ̀ ní ẹ̀yọ kan tí wọ́n wá bọ́ọ̀lù káàdì láti achieve missions wọn wọ́n wá oníkiri islamic terrorism ní islam kì í ṣe torí kankan wọ́n bá bá ká àjẹgbẹ́ náà lè gbà wọlé òun náà kí ni àwọn fẹ́ àkáàdì islam directly àwọn sì fẹ́ kọ́rọ̀ ayé wa méjèèjì náà ní these are the areas of my objectives àti aláàfẹ́jọ mọ́tà ràn wá ṣe ìyẹn kọ́ ló rẹpẹtẹ ó tẹ̀lé kó kàn wá eléyìí tó kàn ni pé gbogbo bí ìgbà àti orí bọ́ọ̀lù àti síámù ẹ̀wọ̀n òṣèlú ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀kọ́ tá a fẹ́ mú lónìí lórí ẹ̀ òun ni pé láàbùjàmí ta kí ìṣẹ̀lẹ̀ kúnlẹ ámúrin mi ni òmùrin dúdú àwọn àṣẹwà gbogbo tá a bá fẹ́ ṣe láyé we need to plan we need to plan and select a very appropriate step to take gbogbo àti mùsùlùmí bá fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ àmọ́ plan ni ẹ̀rí gbogbo àwọn wa máa yọ̀ wá pé mùsùlùmí ní Islam tí bàtà ìrònú ó darí bẹ́ẹ̀ torí bá tẹ̀lé ìtọ́ka ẹ̀sìn wa tá bá tẹ̀lé ìtọ́ka wa kọ́tà bá ń bá sọ̀rọ̀ bá yóò fún wa plan torí bá àná sọ̀rọ̀ káàdì wàtà aláṣẹ bá mẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ ṣe bí ó sì plan nínú plan mi plan yẹn ní bẹ́ẹ̀ sọ fún wa yìí àkọ́kọ́ ni pé ó plan àsìkò time wọ́n select the appropriate time àsìkò tó ṣe déédéé tó ṣe ìjọra ẹlẹ́ẹ̀kejì wọ́n máa select a good companion tani mo lè dìjọ bárùn láti ṣàṣeyọrí ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún wá wo àyè wo lòún lè gbà ẹ̀yìn tó pé gan tó ọ̀nà yẹn túmọ̀ sí wípé àlè ìṣèkáàzù bìlà àtìgbà kápẹ́ sábà ìmú àádìyà àti ọ̀tún tàwápò kéèyàn bá sábà ìmú òun náà ń pè ní ẹ̀dára lẹ́nu ẹni tí o bá ti lè bá bàbá rẹ̀ nínú ẹ̀ mọ̀ wọ́n rí ọlọ́run sáànù wa ọlọ́run là ń ṣe mẹ́jẹ sọ̀ yóò tẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀nà. ọkọ̀ gbá sábàbí mú ara ìgbá sábàbí yẹn mú ẹ òun náà ní pé o gbára lọ́lọ́ ìgbá ìgbá sábàbí mú pẹ̀lú ojúlówó ìgbára lọ́lọ́ tí ọba wa ṣe pàǹtọ́lọ̀ ní kó o ṣe tán wàá sọ̀pọ̀lọ̀ ọlọ́run mo ti ṣe tí mo ní kí n ṣe bẹ́ẹ̀ kò ìrànlọ́wọ́ rẹ ni mo retí àná orí ẹ̀rí jẹjọ láti ní ànábì sallallahu alaihi wasallam àtọ̀ àbúbákìrì wọ́n háyà èèyàn mẹ́rin tí wọ́n kó wọn ẹni àkọ́kọ́ tábáyọ àlẹ́ ọmọ bọ́ọ̀lù nìkó àtọ̀rọ̀ àtìmọ́bí jàdùbákìrì àtọ̀rọ̀ àfọwà ánúrúbùn fòáyà àtọ̀rọ̀ àtọ̀mọ́ìbùn àbúbákìrì sèdè àwọn àtọ̀rọ̀ àwọn tí wọ́n kó wọn lórí ìrìnàjò rẹ̀ amẹ́rẹ̀ nípa sọ ipa tí wọ́n lágbára kéré nínú sẹ́yìn pé fòáyà alọ́mọ ọ̀dọ̀ ń lọ báyìí òun da ẹran sójú ẹsẹ̀ wọn torí pé ilẹ̀ mẹ́ta mẹ́ta sí ni bẹ́ẹ̀ lọ bá ẹran ewúrẹ́ bá rìn lórí ẹ̀ lásán ó ń pé ẹran kẹta ní. bákan ó kẹsí àtọ́sí kẹsí àwọn mímọ́ tẹ̀lé tó bá wọn ní lórí tí wọ́n àpáta. ó wá ní àpá ìwà bẹ̀rẹ̀ ìwọ̀n àbẹ̀dákiri dáwọ́rù tó ń pè é lágbára pọ̀ owó mọ̀ káàkiri ní mẹ́ka ó wọ́n ń tọ́ information ẹ̀ sí láti pẹ̀lú wọn tàlàfẹ́rán tàlógúrò ohun bọ́ọ̀ láti fẹ́ ṣe ọ̀nà láti dẹ́kùnrin pàtàkì lé jáde gbogbo ìròyìn tí wọ́n ń sọ yẹn ó là àbẹ̀lẹ́ ó lọ gbé bá bàbá rẹ̀ àtàmẹ́bí lé níbo ní kòtò gbogbo ra ẹ̀kẹ́ ìsàmú ẹ̀ wọ́n sábẹ́ ti dúró níjọ́ mẹ́ta nínú kòtò dárí sàù wọ́n ìṣògùn ọjọ́ mẹ́ta torí pé ó plan ó plan èyí àti kílómítírì àti òfin plan bàbá bẹ́ẹ̀ àtìfù láyé á plan mi èyí ọ̀rọ̀ rẹ̀ yóò gbé kalẹ̀ pé mo ní ìdìmà àwọn ẹ́fọ́ọ̀tì wo ni mo ní ìdì ó kà lórí ẹ́fọ́ọ̀tì yẹn á ní ìdì rẹ̀ ó kà sí ìbáṣe mùsùlùmí torí kí ló pàtàkì ní ti ìbáṣe mùsùlùmí but nothing bad That nothing wrong Islamically. Islamically, táwa ní ṣẹ̀yìn ọ́fíṣàlì pé ǹjẹ́ a lè gba kèfèrí lóṣù jẹ́ kò sí láì bímẹ. Tó o bá rí pé kèfèrí mọ́kiri kan, ó lè fẹ́ ṣe onímọ̀ ọgbọ́n lè jà lọ́dọ̀ rẹ̀ lọ́gbà ìyẹn ṣe wọ̀. Èyí ò túmọ̀ sí olórí fẹ́sìn rẹ̀. Ìgbó tí ò ta ni pé má gba ẹ̀sìn rẹ̀, má sì gba àṣà lọ́wọ́ ẹ̀. Wọ́n bá mi ṣiṣẹ́, mo fẹ́ fi tìdúró mi kèfèrí ní ọkùnkan. Tìdúró mi sí, mo máa lọ, arúgbó wọ̀ lọ́mọ <laughs> Ànábì sallallahu alaihi wasallam ó láyà Abdullahi ibn Urayki Abdullahi akàtẹ́lá Abdullahi ní kìí ṣe mùsùlùmí nígbà yẹn kìí ṣe mùsùlùmí. Fẹ́ẹ̀rẹ̀ mi ṣì ń kà ẹlẹ́gbọ́n ni àmọ́ tí wọ́n ọ rẹ̀ sí ni wípé ó mọ̀ nípa ojú ọ̀nà ó lè rí ni He wants to render his service for you. Kí làbẹ́ mi sọ pẹ̀lú mà? Ṣé abẹ́wọ́ ìmọ̀ ìdí àtọ̀lọ́ náà kó máa bá? Ó ní ìṣòro lè ẹ̀yìn náà wà lórí China ti sí i. Ẹ lọ wá ìmọ̀ kọ́nà tó máa jẹ́ ilẹ̀ China tí wọ́n ṣe Mùsùlùmí. Ẹ bá ìmọ̀ lọ́bẹ̀. Kò sá burú bí kọ́nà wọ́n tíráàbù lọ síta. Kọ́nà wá ìmọ̀ sáàbù ṣayé tẹ́sí ó fi dúró. Ẹ wọ bá fáàdì ni. Wà ní máa wá mẹ́ta wá ta. Ọlọ́mọta máa tẹ. Fáàdì lé ní ó kọ́kọ́ tẹ Kùránì sí ẹ̀ka òsì ìtẹ́rù rẹ̀ rí. The principal principal

so ajẹ́rìpé èmi àtẹ̀yìn ẹjẹ́ kárí yìí pé nínú náà gbọ́dọ̀ ṣe aflam Allah subhanahu wa ta'ala wa man yatawakkal ala Allah gbogbo ẹni bá gbára lọ́nà ọwọ́ àtúbù èmi lè mọ́tò amẹ́kọ̀ọ́ tó gbára lọ́nà wákọ̀ tó kiri wá sí ká èmi nífù dúdú nífù n tó bá kọ́kọ́ yẹ kó o ní o ṣe ọ̀sọ̀ tó wà àti ẹ̀wá gbìyànjú abẹ́rọ̀ mẹ́rọ̀ kó o tó tẹ̀ lọ́n ara ìjẹ́lọ́ náà ni pé kí n tó yẹ kó o ṣe ẹlẹ́ẹ̀kẹta mo ta fẹ́ mú lórí onígbàgbẹ́bí sallallahu alaihi wasallam ó jẹ́ kó yíwa wípé láàtàṣìm làájí tàbí yẹ́sì gbogbo tó lè kojú rẹ̀ ó gbọ́dọ̀ sọ ní yìí ó gbọ́dọ̀ tó bá tún lẹ́lẹ̀ rẹ̀ pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ lónìí bàbá ti rí ìtẹ̀sìn ha tí o ti gba mẹ́ta ha tí o tó bá dé èsì ha tí o tó ti dáì ha bẹ́ẹ̀ lè ọtọ́ bẹ́ẹ̀ ti ga ara ha àwọn èèyàn ti pọ̀ ẹwọ́n ti challenge ọ̀dọ́ lónìí tẹ́bá ní iṣẹ́ wò lọ́kọ̀ọ́ tọ́ba ní kápẹ́ńtà ìnáhà ti pọ̀ mẹ́ẹ̀ kí ló tó lókè

kí ló wá ṣe èmi àti yóò fóònù wà lọ́wọ́ wa you can go beside near your hand now try to ask the government whatever asking what are the distance the meter per kilometer between Mecca to Medina kí ni distance ti bẹ láàrin Mecca síbò to Medina pé kó o bèrè sí tó bá bèrè kó o tó wá bèrè dé ìlú fún ẹ that is more than is close to five hundred kilometer five hundred kilometer òun là mẹ́bí fẹ́ rìn mímú òórùn òórùn yányányá tí ìṣe pẹ̀lú mọ́tò ẹni tí ó wọ mọ́tò tẹ́mẹ́ áwà sọ́lọ̀ pẹ̀lú mọ́tò ìṣìn ẹ̀lò rárá tẹ́ẹ̀bá ló bá ẹ̀lò 5 hours plus tẹ́ẹ̀bá ló wọ́n 6 hours plus lẹ́lò pẹ̀lú ọjẹ́ train fast train ní ìsìnlẹ̀ ọ̀dẹ́ ló kú àná àpá fast train electric train ẹ̀wọ̀n wò ń dán ìyẹn ní gbogbo bọ́ọ̀lù rẹ̀ ṣe jì tó ó bẹ́ẹ̀ kò tẹ́tẹ́ rìn ànábì wà rò pé ah, ọ̀nà mẹ̀dínà jìn àmọ́ torí tó bá àti ìwé mu rẹ̀ kí ló ṣe ó ti látẹ̀ mọ́ra mú bẹ̀ wá ó bẹ̀wọ̀ èmi àti ẹ̀ agbọ́dọ̀ látẹ̀ ni wọ́n gbogbo ẹni tó jòyìn inú àpáta oníṣẹ́kí ní ìwé máa ké ọ̀dọ́ ti wá lónìí wọ́n wé máa ké wọ́n ò mú àti ibi tẹ́lẹ́dẹ́ yẹn ìfẹ́ fi mọ́bí rárá o làwọn lò lò sí you take it one step after the other Wọ́pọ̀ ya kẹ̀kẹ́, ọ̀dọ́ ìyá kẹ̀kẹ́ lónìí ìsìn, power by ìsinmi o, three million plus. Ẹ sọ fún mi, gbọ́dọ̀ dúgbò yẹn. Ó bá ra jíìpù, ó ra ọmọ ọmọ ti torí kí ló gbọ́dọ̀ tẹ̀lé ṣe. Bẹ̀tọ́rí pé a bùkátà láti ṣèfaradà, bẹ́ẹ̀ bá lè ṣèfaradà, ẹ má ṣe fi ìtẹ̀jú ètò ìdíje lọ. Látàkùn kọ́dúnzá àbẹ́tẹ̀ àrùbá kúlù mọ́ ń sára aládọ́rùbí wọ́sọ̀lù. wọ́n sọ pàwọ̀ kan ti lọ gbogbo ẹni lójú dáadáa olóògùn ìdí lọ obìnrin ìgbà wọn. ẹlẹ́kẹta lórí ẹlẹ́kẹrin nínú ẹ̀kọ́ tí mo fẹ́ ká tó dá padà sọ fún wa tá a sàbẹ́kù rẹ̀ lónìí òun náà ní kéjì ni afọkàtúnà síkọ̀tù láà ọkàn wa ò balẹ̀ sọ́lọ́ ọkàn wa ò balẹ̀ sọba tí ó ní ẹsẹ̀ báyìí àwọn wa bá sọ̀rọ̀ máa lọ ni ó ní mọ̀ pẹ́ ní ìrọ̀gbà ẹrú mi sí mi bẹ́rù mi bá ṣe rò pẹ̀lú mi ní èdè bá mi tó bá ti ní ìlera ń ṣe ìrìnrìn ṣe. tó bá wà pé alágbára lọ́wọ́ mi wọ́n wọ́n lọ lẹ́bi ìlàyà mú wọ́n sì bá láyé tí ò ní kú wọ́n wọ́n gbogbo gbogbo wọ́n wọ́n ó sì lágbára wọ́n

ilé ìtàkọ́dù fi dá àbúkàkì lójú nígbà tó wà lówó nínú kòtò báwò kí ló kọ́kọ́ tẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ ni ìpè nígbà tí wọ́n wá wọn láàrin ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ tó mú ṣé ẹ̀rẹ́ ní pé ìwọ́ wọn lọ bípọ̀ wọ́n padà nípa bá wọn wọ́n padà tírèǹdì náà àbí ẹ̀kọ́ tó ṣe pé àníbi kan wà ní. ìgbà wọn tó rí àpáta lórí ọ̀gbun àpáta ẹni bá gbọ́ mọ́kà wọ́n ti gbọ́ pọ̀lọpọ̀ àpáta yẹn ni àwọn bá díẹ̀ nú ẹ̀ àràfà tó ń pè lókè àràfà kò sókè àràfà ń bẹ òkè ló pọ̀ lọ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ tẹ́ bá bẹ́bẹ̀ ẹ́ rí bí òkè tó dẹ́kẹ́ ẹni dúró lábẹ́ rẹ̀ báyìí fóònù ní parí ìní ẹ bẹ̀ báyìí ẹ dúró bẹ̀. máa fẹ́ríkà irú àyẹ̀yẹ nípa yìí ibẹ̀ ló wà jẹ́ jẹ́ rẹpẹtẹ rẹ̀ àmọ́ tí yàrá balẹ̀ yóò kankan bẹ́ẹ̀ bí. Tọ́ba ilé gbójú wo rẹ̀, ìyẹn ni pé ọba dẹ́dà jí wọn lójú, wọ́n kàn gbójú òkè báyìí, pé wọ́n ló wà, wọ́n ló wà, wọ́n wà ló pé ha, tọ́ba ilé tẹ́jú mọ́lẹ̀, wọ́n ra wọn. Oya, kí lànà bí nǹkan bá gba ti lórí la ta àzá, má banú jẹ́, má bọ̀ nùkà, bìsìmẹ́ni lọ́wọ́ sa ní sọ́wọ́mà, kí lè rò rẹ̀ gan, ilé àgbàkẹ́ kí lè rò rẹ̀ gan. Nípa èèyàn méjì kan tọ́lọ̀ fi jẹ̀ àárín awa àtọ́lọ́nù ẹja tún ọmọ ìyá mi tí wàá rà bá tó bá tètè tí ìrà àárín ìwà àtọ́lọ́nù kọ́kọ́lọ́ tún ṣe kọ́kọ́lọ́ tún bá dá àwọn èèyàn àárín àwọn àtọ́lọ́nù dá àwọn agbẹ́jẹ́ fáwọn àfà bá ní ilẹ̀ ó ní fà ìlú mo súnmọ́ wa ó wá ndị kọ̀ǹdíṣẹ̀ sí kí ni kọ̀ǹdíṣẹ̀ yẹn òdì mú dára tàbí ìlà dára èmi máa ń gbẹ́ jẹ́pẹ̀ ẹni tó bá pè mí àmọ́ ní ní ní ọní náà náà ní òbí fún mi mo lè ṣe tí bá bí ti wọ́n lọ́kàn ẹnu ẹnu ìyẹn ni pé ọkàn wa tá a fẹ́ ẹ̀gbọ́n tí aláwa ó ní ńlá tó ń sùúrù lẹ́yìn rẹ̀ rò fẹ́ ìrànṣẹ́ nígbà tẹ lẹ́rọ̀ tí àti tí a ní ìrànṣẹ́ pàkọ́dé ní ọ̀sọ̀rọ̀ òwúrọ̀ lọ́ọ̀dì tẹ́ ìbá ìrànṣẹ́ lónìí tó ti ìrànṣẹ́ ti fẹ́. Fọ́ọ̀dì àtìlẹ́yìn nígbà tó wà méjèèjì, ibi wù máa gáàrì nígbà tó wà ní kòtò rẹ̀, ìsọ́ọ̀lá ní sọ ìdè, níjọ́ tí ń sọ fọ́ rẹ̀ rẹ̀.

Jazz eh, of Africa ojú tí ń fi báyìí o ojú ń fi báyìí jọra wa lójú àwọn ọ̀rọ̀ fún kẹkẹrẹfẹ ò gbára lọ́lọ́ ọba dẹ́dà mọ́ tó ẹja gbára lọ́lọ́ ọba dẹ́dà táwọn ti gbára lọ́wọ́ aláìyé tó wa abẹ́ aláṣọ الحمد لله ثم صلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين lórí àtìkò nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mú tá a lè mú tán a máa mú díẹ̀ díẹ̀ lọ́dọọdún a máa bí Allah subhanahu wa ta'ala kó jọ kó ṣẹ́wà kúrò lórí olùgbàgbọ́ òdodo ó ní pé ẹgbẹ́ wa béèrè ìgbà kájọ ìlú dé Mẹ̀dínà gan ìkí àtọ̀lọ́ kó máa bá nígbà tó wọ Mẹ̀dínà tó fẹ́ dé

masjid masilasi la nẹ́bí kọ́kọ́ ṣe kíni ló kọ́kọ́ kọ́ ẹni tí ló tó kọ́ masilasi torí pé ibẹ̀ ni mùsùlùmí ó ti máa pàdé ibẹ̀ ni wọ́n ti máa jíròrò ibẹ̀ ni ó ti máa rè wọ́n lórí ìgbàgbọ́ tí ò bá ti sí ẹ̀wà wá wà nígbà táwọn èèyàn wá masilasi máa ń zèlè ẹni bá yẹ wá lérí ẹni ìjọ jímọ̀ nìkan àtijọ́ ọdún tá a bá ń kírun ojúmọ́ tá a bá ń kírun jímọ̀ wọ̀n láì kò sẹ́ni tí ò

zul kúwàtí mẹ̀sí ọba alágbára tó ìfẹ́ òde ṣe. Adẹ́kọ̀ àwọn èèyàn àkùnlá ó kọ́ mọ́síláṣí torí kọ́ bẹ́ẹ̀ rí wúmọ̀ rẹ̀ ó bẹ́ẹ̀ ká àtọ̀kan ẹ̀mọ́ àrùn lójúmọ́ à táwọn lè ṣe àwọn tó dé wá wa. Ẹlẹ́ẹ̀kejì ni tó ṣe ká ti dúró lórí ẹ̀ nígbà òde Mẹ̀dínà torí kí wọ́n kó jọ ó wà kó jọ lára lásán kí wọ́n kó

fọ́mọ ìyàwó bá bù kàtà pé mùsùlùmí ọkàn wọn balẹ̀ ni àmọ́ náà ni kò rí bẹ́ẹ̀ ànábì sọ wọ́n ìyá ó wá ní lágbájá àti lágbájá wọn dọmọ ìyá àwọn ní lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ àwọn tó ìyá ara wọn wọ́n ń jogún ara wọn ó tó di táyà ògún tó ń tètè ara o wọ́n ó àwọn àwọn

لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم قل كمان لو كنت دلون له ولكن الله الله سبحانه وتعالى لم يوضع له ولا بلون بندق قل إنما المؤمنون ثلاثة إخوة وذلك ما say the so-called kidnapper the so-called Boko Haram the so-called banditry

tó ń pàgbẹ́bì kọ́kọ́ kọ́ wọn nìyẹn ìyẹn ni ẹjá padà sí kábẹ́ ọmọ yóò dodo kábàdé ẹlẹ́yàmẹ́yà kábàdé ẹlẹ́dẹ̀ nǹkan fẹ́ sọ wá sí wọ́n fẹ́ bírèkì wa ọjà àárẹ̀wá mi sani tẹ́lẹ̀ pẹ̀lú àárẹ̀wá. ìnáwó wà á fi bẹ́ẹ̀ ní àkọ́wé ìkùn ìyá wa wọ́pẹ́kù mọ́ ẹ̀jẹ̀ àtẹ̀láṣẹ ọlọ́run làálùlà fún tòrà ṣàmùún ọba adẹ́dà tó lè tẹ̀wá àbí alákòóso mọ́tà tẹ̀wá fún mọ́ ìlọsọ̀rọ̀